بسم الله الرحمن الرحيم <clears throat> حمدا كثيرا طيبا مباركا فيه ثم الصلاة والسلام على رسول الله الصادق الأمين وعلى آله وأصحابه وسالكين منهجهم إلى يوم الدين أكرا وقلوبهم السلام عليكم ورحمة الله وبركاته من ججو على يوم تبعي نقع وعنفاني olóye bí ta lè rí jẹ láti fi tún ẹ̀sìn wa ṣe láti fi tún ìgbàgbọ́ wa nínú ẹ̀sìn wa ṣe láti fi lékún ọ̀nà ìbásúmọ́ ọlọ́run tá lè rí inú hadith al-arba'un hadith التاسع والثلاثون الاستشناء إنه ترى فوى الإمام النووي رحمه الله تعالى a ti ṣàlàyé àǹfààní àkọ́kọ́ tó ní í ṣe pẹ̀lú gbígbà ìkẹ́ ọlọ́run ọba àti àánú rẹ̀ pẹ̀lú àwọn ẹrú rẹ̀ àlàyé kejì rẹ̀ lálọ́lé láti ń ṣàlàyé lé lórí wípé gbogbo tó bá jẹ mọ́ nǹkan ẹ̀wọ̀ nínú ẹ̀sìn ni tàbí èyí tí ò ti ẹ̀rọ mọ́rọ́ ẹ̀sìn bẹ́ẹ̀dá bá ṣe látara ìmọ̀ kan àbí tó fi gbàgbéra ṣe àbí tí wọ́n jẹ ń pa ṣe é kò sí nǹkan kan tí yóò bì láburú fún wájú ọlọ́run nítumọ̀ kọ́lọ́run ọba ó yọ̀ǹda rẹ̀ fún un yóò ṣàmójúkò rẹ̀ fún un. tó bá jẹ́wọ́ ọmọ ẹ̀dá yẹn ni ọ̀ràn yẹn ni kí ẹni yẹn dá nǹkan yẹn padà fẹ́ni tí ó lọ́wọ́ rẹ̀ àmọ́ ní nàìjíríà ọlọ́run ní àfojúfò fún un àti bẹ̀rẹ̀ sí mú àpèjúwe wá lórí èèyàn kan náà tún wá gbà yọ̀ǹda kó n fẹ́ wọlé wá bá ẹni yẹn kan lẹ̀kùn ẹni tí tí wọ́n wá ní kàkà bọ́ọ̀lù ẹ máa rọra tí mo rẹ̀ ní ẹ máa wọlé ẹ máa rọra ó ti gbà tó ń lórí ìrìn irú ẹni yẹn ọ̀sọ̀lẹ́ àtúntò lẹ́mtọ́pọ̀lù ìrún rẹ̀ ò bàjẹ́ o tó ti kó sọ̀rọ̀ lórí ìrìn ní sọ̀rọ̀ pé ó ti gbàgbéra kó ń lórí ìrìn kò máa mà lajú mọ́lẹ̀ bẹ́ẹ̀ kúrò fẹ́ dẹ́ṣẹ̀ àpèjúwe míì èèyàn ń bẹ lẹ́ni tí wọ́n jẹun pa láti jẹun lọ́sàn-án rọ̀mọ̀bọ́n òun ló bá jẹun awẹ́rẹ̀ ò bàjẹ́ torí pé níta jẹun pa nù níta bá jẹun pa májẹ̀mú ti ń bẹ ń wípé ẹni tí ó jẹ̀yàn pa yìí torí sọ kó yé ẹni tó jẹ́ èèyàn ń pààyè ó jẹ́ tó ní kápá lórí wípé ẹni tó ní tẹ́ni tó fẹ́ jẹ́ nípa bó yẹn tẹ́ni ò bá ṣe ló kàbùkù rẹ̀ ó ti yé so ẹni tí ń sọ pé tó bá ṣe nǹkan báyìí ó jẹ́ yàrá ìyẹn gbọ́dọ̀ rí kó lágbára jèèyàn lọ tó sì lè fi ẹ̀yẹ jèèyàn àmọ́ ogun tó máa ń kéèyàn ṣe ní ẹ̀sìn tó fẹ́ tó ń kéèyàn ṣe tó fẹ́ fọ́ọ̀sì yẹn ṣe yìí béèyàn ò ṣe kò sí tó tẹ̀yìn rẹ̀ wá pẹ̀lú ìyẹn àìsí pé wọ́n fọ́ọ̀sì yẹn ṣe nǹkan ní o. lápèjúwe gbogbo àwọn tí ń ṣe jàmbá káàkiri fáwọn èèyàn káàkiri lórí ọ̀rọ̀ dúkìá wọn lásìkò tá a wà yìí bí kí wọ́n kì í dáàpọ̀ àwọn èèyàn ẹni tí gbogbo wa tó di ṣe fídíà àbí fìdá ransom irú àwọn bẹ́ẹ̀ ní èèyàn wọ́n wọlé ni wọ́n ṣe jẹ́ oníṣìmù lọ́wọ́ wọ́n wá wọ́n nǹkan táwọn fẹ́ ṣe táwọn fi pálẹ́kùn àwọn àni oúnjẹ tí ń bẹ tó jẹ jẹ wọ́n mú nǹkan aláburú lọ́wọ́ tó fi lè bá ń lóòótọ́ irú ẹni yẹn mú tọ́rọ̀gùn ní is compelled irú yẹn là ń sọ bó bá jẹ́ àwọ̀ ẹ̀rọ bá jẹ́ àpèjúwe míì tí wọ́n tún mú wá fún wa èèyàn jẹ́ tí ń gbàwẹ̀ òun wá rò pé òun ti wọ̀ ó wá ṣì nù lẹ́yìn ìgbà tó ṣírun tán ló wá rí wípé òun ti wọ̀ tán ó dà gẹ́gẹ́ bí ẹni tó gbọ́ pípé irun ó wá rò pé ìpè òun ìlú tòun ni ó wá jẹun lẹ́yìn ìgbà tó jẹun tán ó gbọ́dọ̀ wá hàn sí pé òun ti wọ̀ fàlẹ́ ìṣe àlóye kọ̀bọ̀ kò ní gbèsè àwẹ̀ kan tó dà padà torí pé ó jẹ́ láìmọ̀ kan lẹ́yìn tó sì já sí wípé ká ló mọ̀ ni póun sì ń gbẹ́ńta kò ní jẹun. ṣògbó ṣe jẹ́ nìyẹn pàápàá jùlọ àti ẹ̀rí ẹ̀rí jẹ lórí eléyìí wípé na ọmọ àbíbẹ́kẹ àti àti bàbá rẹ̀ kọ́lọ̀ kó bá mi yọrù sáwọn méjèèjì wọ́n ní àwọn ṣìnú ńjọ́ kan níjọ́ tí kùrùkùrù bojú ọjọ́ lẹ́yìn àná muhammed sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà yẹn lòun ṣẹ̀wá tún yọ padà àná yóò sì pa láṣẹ tí kọ̀ lẹ́ẹ̀tọ́ já sí pé ká ní ìdáwọ̀ yẹn padà jọrìn rí wọn lórí ni la'amarahum bihi sallallahu alayhi wa sallam ìwùjúbi lè dùlá àfààní ó ń ṣe ọlọ́run bá pa wọ́n láṣẹ pé kí wọ́n dá nǹkan kan dáwọ̀ yẹn padà láti ló pa wọ́n láṣẹ ní ìbádára ẹ̀sìn tí wọ́n dára ẹ̀sìn ìbádí táwọn ìbọn wá gbà fún wa àbára kọ́lẹ̀ fún dó a àwọn àfáà ní irú ọ̀ràn àyàn ni kí o yẹn dá yẹn padà lọ́rọ̀ yóò wọlé torí pé Allah subhanahu wa ta'ala ó ní fa in tanaza'tum fi shay tẹ́ bá ń ti fanfà lórí àlámàrí kan nínú ẹ̀sìn farudduhu ila Allahi wa rasul ẹ̀dá ọ̀rọ̀ mi padà sọ́dọ̀ ọlọ́run ẹ̀mí tó sínú síra ọlọ́run àti inú súnà ní Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ̀ ń bá sọ lórí ẹ̀ ní ṣẹlẹ̀ rẹ̀ bá sọ lórí ẹ̀ náà lọ́rọ̀ tó bá ti rí bẹ́ẹ̀ ànábì ò sọ pé kí wọ́n dá padà o ìṣẹ̀lẹ̀ tí asina amari bákìrì la ṣàlàyé fúnra wa yìí bó bá ti rí pé kí wọ́n so kọ̀dọ̀ onírú àwẹ̀ yẹn ànábì bá pa wọ́n láṣẹ rẹ̀ kí wọ́n ṣe é. àpèjúwe míì èèyàn tó gbóyàwó rẹ̀ lò lọ́sàn-án àwẹ̀ òun mọ̀ pé kábòbìnrin lọ́sàn-án àwẹ̀ èèwọ̀ ni àmọ́ kò mọ̀ wípé kàfàrọ̀ ń bẹ fún un

táwọn ní kàfàrọ̀ yẹn jọ́nà yẹn fún àbí òjẹ́ alùjọ́nà yẹn fún ṣùgbọ́n ní Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ àmọ́ ilé yìí ànábì ṣe ìlzáàmù arákùnrin kan ó ṣe lọ́rọ̀ yẹn fún arákùnrin kan tó bá yàwó rẹ̀ lọ́sàn-án àwẹ̀ pẹ̀lú kó ṣe kó tán rẹ̀ kó tán ọ̀ràn tó dá tòun ti kọ́ yẹn wọn ò nípa rẹ̀ tẹ́lẹ̀ kálúbámọ̀ ni ànábì tẹ̀lé mọ̀ ni ó ti mọ bóòlù fi kàn wọ́n ní arákùnrin náà ó wá sọ́dọ̀ ń ṣe ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àmẹ́sẹ́lẹ́ wọ́n ní yàrá sọ́dọ̀ lọ́ tó ń ṣe ọlọ́run helect èmi bá mi àmọ́ ti kó bára mi o ń ṣe ọlọ́run ní mẹ́lẹ́dà helect kí ni tó kó pàmò bá kí ni tó kó bọ́ قال أتيت أهلي في رمضان وأنا صائم قرصموا بهم من ضفعه مسلم تلنسون بعوه mọ́ṣọ́lọ́ ní àìsí kọ̀rọ̀kọ̀bà àìsọ́ ara yẹ́ ọ̀nà ló dá lóòótọ́ ní ẹ̀sìn àmọ́ràn tó dá ìní kàrà hmm. lọ́bọ̀kùn ẹrú mùsùlùmí ẹni tó bá rí tó jẹ́rú lọ́jà tó sì jẹ́ mùsùlùmí sọ́dọ̀ ma bọ́kùn ẹrú kò rọrùn rẹ̀ arákùnrin là ákùnrin ó ní ìlágbára mo ti rọ́gbó tíbi tíbi ẹrú sọ́dọ̀ ma. alẹ́ mi tún ní sum shahrayn mutatabi'ain gbàlọ oṣù ní ìtẹ̀léra wọn ó tún la asọ̀tíyà ní ìkápá ìgbẹ́ ó ṣẹlẹ̀ ní áfíríkì sixteen sixteen ọgọ́ta aláìní bọ̀ wọn lóúnjẹ arákùnrin tó sọ wípé lẹ́ka ẹ̀yìn ẹ̀yìn ní ìfẹ́ kan lóúnjẹ ní ojú ìbọ̀yìn o tí fi ń bọ̀yàn mi ní gbogbo àwọn òpele kan rèé tánàbí ṣàlàyé farakùnrin arákùnrin ní rẹ̀ arákùnrin jókòó anáyè bá ní kí gbé bí àpẹẹrẹ èso kan jáde èso dálónù lẹ́yìn wọn sọ farakùnrin ní kódà áádá sọ́dà kọ́lẹ̀ kódà wọn àtọ́dọ̀ tó wá ní òun provide fún ẹ lọ́ọ́ ṣe sàárà kó fi tán ọ̀nà tó dáa. قال يا رسول الله ní ìrò pé nìkan ń bẹ ní tó sáníkà jù lọ ní ìrò bẹ́ẹ̀ bó ti sọ̀rọ̀ yìí òṣìṣẹ́ ọlọ́run sì fe sì fẹ́ yín ó bẹ́ sẹ́yìn débi tí gbogbo ọ̀gá yín ànábì sí wọn èyí tó jẹ́ ìfún ọ̀nà àdìsí ní pé àná Muhammad sallallahu alaihi wasallam ó ti kàfàrọ̀ lọ́rọ̀ àyàn ìwé arákùnrin yìí ìdúgbò arákùnrin yóò mọ̀ pé ìtàn àwọn ẹ̀fọn. àpèjúwe míì alẹ́ ìdí ṣe jìnnà lẹ́rọ wípé jìnnà ti ṣe ẹ̀tọ́ ni torí pé ó ń lò sẹ̀yìn nílùú tí ò ti sófin ẹ̀sìn ó sì jẹ́ dúkẹ́ gbàsílámù ṣe irú tó ń wù níwà tó gbàsílámù yẹn náà tún ń gba ìsìláàmù tán kò bẹ̀rẹ̀ lábẹ́ ẹ̀sìn tí lórí bí ẹ̀sìn pé ti fún jẹ́ aláìní jẹ́ ìgbà kò ẹ dákun eléyìí tí ẹ jìnnà èmi àwọn kẹrin náà tá a wà sí ní táwọn ti táwọn ti ṣe tán gbà yẹn àwọn ẹgbẹ́ náà bọ́ọ̀mù báyìí wọ́n gbé kan wọ́n láti wọ́n wá sí ramadan lẹ́tọ̀ fún wa nínú central mosque ti so. arákùnrin ti jẹ́ tó fọ́ nìga ní ọ̀rẹ́ wa yìí ọmọ ìyá wa yìí ó fọ́ nìga tọ́ba ti ṣe lẹ́tọ̀ sí báyìí sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam yóò sì máa fàfà láti bá nàní yóò sì máa lè tọ́ tàbẹ́ńṣọ̀n nìyẹn. àwọn arúgbó níbi lẹ́tọ̀ ilé yìí ó kàn dákẹ́ gbogbo mọ́ṣáláṣí wa paná lọ́lọ́ kí ló ṣẹlẹ̀ débi tó ń gbàdé lẹ́tọ̀ náà parí ní lẹ́tọ̀ táwọn náà ń béèrè béèrè ayé náà wọ̀nyẹ̀ tí ń béèrè pé dáàbò bọ́ra láwájá wà fún òun ní oṣù bá fún táwọn tó ń gbé gbé rẹ̀ tó rà mọ̀ pé tí bá ń bẹ lẹ́tọ̀ òní gbàdùn rẹ̀ ó sì gbẹ̀dọ̀ ń sẹ́láṣì wọ́n ló ní béèrè lámà ń béèrè gbàdé lẹ́tọ̀ rà bá ń lọ òun fẹ́ béèrè confidentially àwọn àti lẹ́tọ̀ rà jáde lẹ́tọ̀ rà jẹ́ ní káàmà àti wọ́n jáde arákùnrin bá tẹ̀lé wa ọmọ ìyá wọn yìí ló wá lò láwọn béèrè kan. ó ní nínú àwọn ní tí wọ́n bá wọn sọ ní lẹ́kṣọ̀ wọ́n fi ń rinlẹ̀ wípé boyfriend girlfriend relationship ló kò dáa boy girlfriend relationship pé haram ni. ó ní kí ló fi já rọrùn lẹ́kṣọ̀rà nítorí pé ọmọbìnrin tọkùnrin ń dá lọ́rẹ̀ẹ́ kò gbà yọ̀ǹda kó ń fẹ́ fẹ́ ẹ̀ lọ́wọ́ àwọn fámìlì rẹ̀ lọ́wọ́ bàbá àti ìyá rẹ̀ kán sì yọ̀ǹda rẹ̀ lọ́jẹ́ bí ìyàwó ìmọ̀sí tó gbá yọ̀ǹda lọ́wọ́ àwọn òbí rẹ̀ tí wọ́n yọ̀ǹda lọ́jẹ́ bí ìyàwó kán sì yí rẹ̀ fún káwọn ẹlẹ́rìí wà ń bẹ̀ kó fún ní sọ̀dá òun ló sọ di àwọn ọ̀gbọ̀n lọ́wọ́ ó sì ń fi ẹni ilẹ̀ fún wa jẹ́ pé òun fi ọlọ́run tó dá ọ̀ṣẹ́ lẹ́rìí wọn ò ìdígbò òun parọ́ pé òun tẹ̀ ń gbọ́ for the first time ni àwọn abilérè ń gbé ìlú wo lẹ́yìn gbé nàìjíríà níwọ̀n ọ̀gá èkó náà lòún gbé ọ̀rọ̀ tí mò sọ 1999 1999 níjẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ democracy ní nàìjíríà wọ́n mọ̀ dáadáa ọlọ́run mọ̀ oníkódà girlfriend máa ló ní lọ́wọ́ báyìí tí ń bẹnu campus ní ti wá pẹ̀lú ọlọ́run lọ́ọ̀dà ó mọ̀ declare everybody wọn ni lọ́nà kò kí wọ́n concentrate ara wọn ni wọ́n ṣe mọ́. ó ní ìbéèrè kejì ó ní àpá tó ń fi ń rinlẹ̀ nígbà tí wọ́n ń define tó ń jẹ́ àwẹ̀ wọ́n tún ṣàlàyé àwọn tí wọ́n gbàwẹ̀ wọ́n tún ní ọ̀ràn yẹn ní àwẹ̀ gbígbà gbogbo mùsùlùmí nílé olóhùn tún gbọ́ rí o ó dà ìwúlẹ̀ wá gbọ́ rí ó ní tóun mọ̀ nítorí wípé àwọn bàbá àtàwọn bàbá àtàwọn ìyá tán bá ti lọ hajj àwọn alájà àwọn alájì àwọn nìkan làwọ́jọ́ ọ̀ràn yìí lórí sónú òfin ilé àwọn ẹni tá à ń sọ ẹ̀sùn gbogbo tá à ń sọ yìí náà ìyẹn máa ń pẹ́ kéèyàn lọ́dọ̀ science fiction ìjẹ́mọ́ra àsìkò yìí tó ṣe wípé seventeen sixteen seventeen ti ń wá institution nígbà yẹn kéèyàn tó níwọ̀ ẹ́ ti gan mú ó hàn sí yìí kéèyàn tó ní jáàbù gan ṣe kí kéèyàn máa gain admission sí school at age of twenty two twenty three.

táwọn náà bá lọ mọ́kà ìfihàn àwọn tó jẹ́ àlájà nígbà yẹn ìyàwó tó dọ̀rọ̀ àwọn ẹ̀wọ̀n nǹkan. lórí ṣe pé al-udhr bil-jahl ìmọ̀ wá ẹtúùbù fún yàn pẹ̀lú pé aláìmọ̀kan ni lára ṣíṣe láti láàmú establish ni ìyẹn lọ̀rọ̀ fi dàrú èèyàn fi ń gbé ìdájọ́ tí ò yẹ láwọn èèyàn lórí nínú ẹ̀sìn irú ẹni yẹn Allah subhanahu wa ta'ala yóò sàmójúkò òfin ṣùgbọ́n jọ́ tó bá ti mà ó gbọ́dọ̀ kó ní irú wà bẹ́ẹ̀ apẹ́rẹ́ ní ìtàn tó mú wá wọn náà tó ṣe wípé ó ń ṣe zina ó sì mọ̀ pé haram ní ṣìnà àmọ́ kò mọ̀ wípé ó ń zìnà tó bá ṣe wípé ó ti níyàwó náà lọ́kọ̀ọ́ nílé ìjìyà ti tiẹ̀ nínú ẹ̀sìn òní kí wọ́n lè lókò pa wọn sọ pé àwọn ah, ti mọ̀ wípé ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn yìí wọn ò ní ṣe zina ah, à nígbà lọ́wọ́ ṣáínà yóò jà wọn ò lè lóko yẹn pa náà ni ògédé tó ti mọ̀ pé zina ni haramu ni yóò ti tó lẹ́rìí ẹ̀mọ́ màá mọ̀ wà yẹn jẹ́yà ló ká ló bá ní mọ̀ pé ní ni ìdá ọlọ́run dákọ̀ ń bẹ lórí wọ́n lo ṣẹ̀ríà rọ́jùm wọ́n lè lo ìyẹn ni wípé ìdájọ́ ẹ̀sùn tó rọ̀ mọ́ kálẹ̀yìn ló kópa tó bá jáde ilé kọ ó jẹ́ ìyàwó ó ti lọ́kọ nílé ó jẹ́ ọkùnrin tí ìyàwó ló tó bá ti sìnà ìdájọ́ yẹn á lè lórí àní gba ìmọ̀kan rẹ̀ gbọ́ àwáwí rẹ̀ àìmọ̀kan àwáwí rẹ̀ lórí àìmọ̀kan kó òun mọ̀dájọ́ rẹ̀ ní ànígbà wọlé tó bá níbẹ̀ àìmọ̀kan tí Islam sọ wípé A fojú fò fún yàn bí yàn bá dánrọ ẹ̀wò lórí ṣíṣe ni o àwọn tó bá ti pé yàn bá ṣe tán tí yàn sì mà á àbí kéèyàn jìnà sí bí yàn bá jìnà sí Islam olùdájọ́ ìdíyàn lórí. àpẹẹrẹ ní wọ́n fọ́sìn láti pààyàn ẹjọ́ wọn fẹ́ fọ́ọ̀tì èèyàn yín sọ wípé nínú kó pa lámàyín àti kí n pọ́ nínú kó pa lámàyín àbí kó n pọ́ ó mú kan méjèèjì lágbájá rè á tẹ̀lé lọ sílé ẹ̀ ó pa lójú wa ni kò sì dídà wọ́n pa wọ́n ẹni ẹ sì lágbára kópa lónà bá pa á ṣe ẹrẹ́ni tó pààyàn yẹn tọ́jú ń pápáyàn tó pààyàn yẹn á pa padà lábẹ́ òfin ẹ̀sìn torí pé ìwọ yẹn ìwọ yẹn ní í ṣe pẹ̀lú ọmọ ẹlòmíì náà lẹ́yìn à ètò ìsìlámù faramọ́ ti ń jẹ́ ọ̀rọ̀ kí wọ́n fọ́ọ̀sì yàn lé lórí kò bá wọlé kò bá wọlé so kò sábúrú wọ́n ní kò lọ́ọ́ ṣèyàn láburú. kó lọ ṣèyàn jàǹbá kó lọ pa tó bá ti pa pàwọ́ náà wọ́n náà sì lọ pa àṣírí padà wá tú á pàwọ́ náà padà bẹ́ẹ̀ ni á pàwọ́ náà padà. òun wá sọ wípé ah, èmi mọ̀ wípé tí n bá pa kò lẹ́tọ̀ọ́ rẹ̀ mo fẹ́ fi yóò lẹ́tọ̀ọ́ láti fi sí ẹ̀mí tiẹ̀ tó wàá fi jẹ́ ní ìtẹ̀lẹ̀ kejì lógbòdò ara ò rẹ̀ ò rẹ̀ bẹ́ẹ̀ tí rẹ̀ bá ṣẹlẹ̀ á parí nílẹ̀ padà ni. wa rọ̀ bẹ́ẹ̀ náà bákan náà èyí jẹ́rìí sí kírun ọkàn wọn á balẹ̀ lóyìn ohun tí ń kí níjẹ́ bọ́ ṣe ìgbà wá nínú hadith ìgbà arákùnrin kan àwọn kírun nígbà tó wọ́n mọ́ṣáláṣí mọ́ṣáláṣí lọ́sí mọ́ṣáláṣí ló bá ń kírun ló lè kírun yẹn ara ọ̀bá ẹ̀ lórí ìrora rárá ó sáré kírun gbọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sáré kírun lẹ́yìn táà ní kí gbogbo àwọn ìwọ̀n tó yá pé bàbá kírun ni ó tán lọ ṣe ọlọ́run àlùsọ̀rọ̀ àlùsọ̀rọ̀ sọ́lá mọ̀tánà bí alábìrin yẹn jẹ́ ọ̀sọ́dẹ̀ fà ìmẹ̀kẹ̀lá sọ́lẹ̀ padà lọ́sọ̀rọ̀ rẹ̀ kí olóṣù kìrùn ó dúró rẹ̀ lẹ́ẹ̀kejì ju rẹ̀ lẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ arákùnrin tó wá sọ wípé wà lẹ́sìn bá kẹ̀kẹ́ bí hàp mo fẹni tó fi òun tó gbé ọ dìde sí wa lójijẹ́ mo fẹni náà búra ẹni tó gbé ọ pẹ̀lú òdodo mo fẹni náà búra náà ní ọlọ́run là ó sì sinú bẹ́ẹ̀ rà fà á lé mi fà á lẹ́mà èmi ò mọ̀ wọn kí dáa jù báyìí lọ́wọ́ wa kọ́ mi náà lè fi kọ́. àlejò sọ wípé torí pé kò mà ara adé kó máa lọ rárá àlejò tó ń dá padà ní lọ́ọ́ tuntun lọ́ọ́ tuntun bàtọ́ ní

Lóbẹ̀rẹ̀ rẹ̀ sọ wípé ìlànà wàjibá ti ìdákẹ́nà jáhìlá yóò fọ̀rọ̀ sí àgbèrè ayẹyẹ tó àná lẹ́yìn làwúrà ní fi ìlera. Kí lè fẹ́ sọ nípa ọ̀rọ̀ yíṣẹ́ ní àwọn nǹkan ọmọ yẹn ẹ̀sìn bí yẹn bá jẹ́ lẹ́mọ̀ kan pa rẹ̀. Á fún yẹn ní ẹsíìsì lórí lórí pé kò ṣe lọ́mù ọlọ́run bá forí jì. Ṣùgbọ́n ọ̀nà yẹn ni kò sì ṣe àwọn ọmọ yẹn kó padà ṣe. Á ní mọ́sálà ilé yìí àwọn àfáà ní ọ̀rọ̀ kan sí méjì lórí ẹ̀. هل الواجبات تسقط بالجهل مطلقا أو يقال تسقط بالجهل إن كان غير مقصرين فإن كان مقصرا لم يعذر الإمام رحمه الله تعالى وني ìbéèrè tẹ́ ìbéèrè yìí aláwọ̀ àfà àwọn náà lọ́wọ́ tó sínú ìlú rẹ̀ àwọn kan ní àwọn nǹkan tó jọ́nà yàn jó lè bọ́ fún yàn pẹ̀lú àìmọ̀kan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ oníṣẹ́ padà máa sáà ṣe bí kò mọ̀ nígbà yẹn kò ní kó tá a padà àbí a sọ wípé yóò bọ́ fún un torí àmọ̀tá tí ń bẹ lára rẹ̀ tó bá jẹ́ tó ṣe kóun náà kì í ṣe aláìsí kì í ṣe aláìsí ìjó ẹ tí ò bá jẹ́ aláìsí tó tẹ́lẹ̀ àwọn nǹkan tó bá bá ìmọ̀ nǹkan ṣe yẹn àní kó dáhùn yẹn padà mọ́ àbí kó mú ìbára yẹn wá padà àwọn tó bá ti kóun náà fa rẹ̀ náà tẹ́lẹ̀ aláìsí tó náà lù ú náà ẹni tí ò ní kàn ṣe inú ẹ̀sìn ni àní fún ní àwáwí yẹn wọ́n lè tó hàn jù ní wípé àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yàn yìí a máa bọ́ fún yàn látara ìdí àìmọ̀ kan lópin ìgbà tí ò bá ti rọ̀yìn lọ́rùn láti lè pàbá má lásìkò yàn tí ò bá ti rọ̀rùn láti lè pàbá má lásìkò yàn. ẹ̀rẹ́ lè ní wípé àdéhùn ta ṣàlàyé fúnra wa síwájú yìí àdájọ́ òpó ọkùnrin yẹn láṣẹ kó tuntun yẹn dá padà ṣùgbọ́n ìrún èyí tó ń kí lọ́wọ́ yẹn láti lè fi túsà lẹ́nu pé kò mọ̀ ń kí yẹn aláàbí paláṣẹ kó tún ìyẹn dápadà torí pásítọ̀ ní òtí lọ amógbé tó ti sẹ́yìn kó tó di ìgbà sókè tó wá kéré gbà níbi yẹn ìyẹn ti lọ kò ní dápadà náà bó ṣe rí nìyẹn. nínú nínú tó tún pẹ́ka jáde lára ẹlẹ́sẹ̀rẹ̀ yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbé lóko àti tí wọ́n ń gbé ní sáàgbé yóò sùn sí wọ́n èmú kò tó bí nígbà tí bẹ̀rẹ̀ sí ṣe háìtọ̀ ìgbà wa ti dọ̀mọ́ ìyàn fún so wọ́n ní kò tí yẹ kó gbàwẹ̀ ẹgbẹ̀ tó bá tó kọ́ ọmọ ọdún bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ì ti bẹ̀rẹ̀ máa ń ṣe háìtọ̀ láti ọmọ ọdún mọ́kànlá níjà sí ṣe àrò ní bí ọdún bíi mẹ́rin olóògbà yìí sáwọn ní wẹ́rẹ́ yẹ kó ti kọ̀ bọ́ ọ̀dìjàwá lẹ́nu ìdílé muhammed kì í ṣe tó mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe àṣetò kò sì ní nǹkan lọ́dọ̀ tó lè béèrè lọ́wọ́ ẹ̀ ó lè ṣe é ṣe kí ó ti bá àwọn fámìlì rẹ̀ náà ní sọ pé ó kéré ó ti pàpà kéré kò nídìí ó sì báwọ̀ ẹ̀ gbà irú ẹni bẹ́ẹ̀ kò ní san ọ̀dọ́ gbogbo àwọn kan wọ̀nyí lágbọ́dọ̀ gbọ́ inú ẹ̀sìn wa látàlá subhanahu wa ta'ala kó lè wá kó lórí àgbọ́yé sì bíbá ìlànà láìláà ìlànà títí di ọjọ́ mẹ́jọ pẹ̀lú bọ́ọ̀lọ́hùn tá máa pàdé lórí alhadith al-arba'un hadith kọ́nà kó sọ̀rọ̀ sọ wa gbogbo ohun tí ń lọ káàkiri lágbàáyé orílẹ̀-èdè wa nípínlẹ̀ wa ní ẹ̀sẹ̀ kùkú nílò ẹni kọ̀ọ̀kan wa à ń jí ní gbé ní gbé lọ́sìn apanilọ́ba apanilọ́sìn ọlọ́run wa afọlọ́wọ́ kọ̀ ọ̀rẹ́ ọ́ afọlọ́ ìṣòro oṣù ọ́ máṣá ìlà wọn àánú ẹ̀ ó wà tí wọ́n dánwó ẹ̀ ó wọ́n bá àwà wọn lẹ́yìn jẹ́ káwọn náà lè tún bá tó fi àwọn àwà wọ̀nyí lẹ̀ sọ́mọ́ láwùn fẹ́ tún bá ìwọ lọ́nà kí wọ́n láṣìírí yẹyẹ wọn títa fi wọ́n tẹ̀sùn kí wọ́n lè fi lọ́dọ́ bá fẹ́ ṣe ìdìbò nínú ẹ̀sìn wa ìmọ̀mẹ́bọ kẹ́sìn ni ìmúwà kẹfẹ́rí kẹ́sìn ni ìmú bídí àkójọ sí yẹn ní gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ tó kù yẹn náà wọ́n lọ́ọ́ dákun ṣàánú wa lórí ẹ̀ yẹ́ka lè nígbàgbọ́ tó yanrantí sọ̀rọ̀ ọlọ́run dá wa padà sórí ẹ̀sìn wa nígbà padà tó rẹwà tó dá lọ́la ìlà ìrànlọ́. subhanahu wa ta'ala ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk